bırakmış gibi bakma O دنیای کپوره که کنی پس امایی nítorí tàtà wọn nọ̀nà ọ̀fọ̀ mo lè ti darúgbó àti pé mo rọ́jẹ́ mo wà nínú aṣọ dúdú mo ru ọ́fì mi ìwọ yóò túbọ̀ ò bá ràn ní kété tí mo bá kọjá nítòsí mi ìsìnkú náà ní kété tí o bá fi ọwọ́ kan òkúta òkú àti tó ṣìgá ní ìrọ̀lẹ́.